وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله الشرح الفعل لين على أو أنتياجك سواجو شهادة الزور وهي الشهادة الكاذبة من كبائر الذنوب التي حذر الرسول صلى الله عليه وسلم أمته منها شهادة الزور تغييرا ntí èèyàn ọmọ sí kókó ọmọ sí ìmọ̀ ọ̀njẹ́rì láàrin ara yín ni àbí ìtọ́jẹ́ burú jù èyí téèyàn lọ jẹ́ nílé ẹjọ́ tó fi gbẹ̀tọ́ ẹlẹ́tọ́ fẹ́ lòmíì min kaba'iri dhunub inú àwọn ìyá ńlá ńlá ẹ̀ṣẹ̀ ni o. التي حذر الرسول صلى الله عليه وسلم أمته منها إنت النبي سيتك الله رفون بقوالي أماره لأنها تجمع بين الكذب الذي هو من أقبح أقبح الخصال وبين التسبب في إضاعة حقوق المسلمين أنت جاء قرأ وفي الله òun pa aburú méjì lọ pàdé síbẹ̀ o aburú alákọ̀ọ́kọ́ òun ni rọ́ olúwa yọ̀ǹda kéèyàn máa parọ́ o wọn gbọ́dọ̀ mọ mùsùlùmí ló purọ́ o kí wọ́n máa máa ń yọ̀rọ̀ yẹn pé a wọ́n tó dé ni wọ́n ti máa ṣe mọ̀ purọ́ ni wọ́n kọ̀dá ìròyìn tí ọ̀dá ni kí wọ́n máa mùsùlùmí máa irọ́ aburú ẹlẹ́ẹ̀kejì òun ni pé ẹ̀rí jíjẹ́ lórí irọ́ ntẹ̀yìn ọ̀mà sí yọ wá sọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ náà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni wọ́n torí ẹ̀ gba ẹ̀tọ́ rẹ̀ máa lọ́wọ́ torí pé ẹ̀yin òkú ńlá láti ta àlùfíà máa yín láti wí kí ẹ̀ mà ẹ̀tún máa fọlọ́run búra lórí ẹ̀ ìṣojú ọjọ́ pé ẹ̀sìn ńláńlá nínú ọ̀. عدها الرسول صلى الله عليه وسلم من أكبر الكبائر ló jẹ́ ká nàbì sallallahu alaihi wasallam níjọ́ tá nàbì ń ka àwọn ìyá ńlá ńlá ẹ̀ṣẹ̀ ọkà kéèyàn máa jẹ́rìí rọ́mà o. wa ta'aththara ta'aththuran shadidan wa huwa yadhkuru dhalika lis-sahabati kọ́dà gẹ́gẹ́ bá a ti rí nu hadithu Abi Bakra radiyallahu anhu. Abu Bakra ọ̀pá ti ṣàlàyé fúnra wa lánàá kámọ̀ yóò náà ẹ̀yìn tó yà á mọ̀ ní àwọn ọ̀gá wa gbọ́dọ̀ dá wọn mọ̀ ọ̀tọ̀ là Abu Bakri ọ̀tọ̀ ní kíni Abu Bakra lọ́mọ́sá ṣàlékún ìyọnu rẹ̀ fún àwọn méjèèjì àti gbogbo àwọn ọ̀gá wa àwọn sọ̀hábì anábùwà Muhammad sallallahu alayhi wa sallam àmì ẹ̀rọ ga àwọn àgbà ọ̀là Abu Bakri o kò sí sọ̀hábí ànábì tó tó Abubakar Siddiq radiyallahu anhu lójú ayé ànábì àti lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam. kìíní yóò sì fò má Abubakar kó sì ṣẹ́ débẹ̀ ni ara ń kí àti mẹ́nubà tẹ́lẹ̀ kátó mẹ́nubà láàárọ̀ yìí torí bí mọ́mú máàlì kìkì wí ẹ̀jẹ̀ àfi ìfẹ́ àwọn sọ̀hábí ànábì kọ́ àwọn ọmọ wa o kí wọ́n dàgbà lórí ẹ̀ o kí wọ́n mọ ọ̀rọ̀ tó fi àwọn lẹ́nu láti sọ o nípa àwọn àyànfẹ́ ọlọ́run àwọn sọ̀hádà nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹ̀wọ̀n náà látọ̀lọ̀ ń dáàbò bá kiri tí ọ̀dà ẹnìkan máa ń nú ẹ̀dá èyí tá a ti ń sọ èyí tá a ti ń gbọ́ tẹ́lẹ̀ òmíì tún ni ǹjẹ́ ẹ mọ̀ pé Abubakar nìkan nínú àwọn sọ̀hádà nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam òun nìkan láti ìyá àti bàbá rẹ̀ tẹ̀lé ànábì. tọ́bi ọgbọ́n ọ̀hún tààlà àná gbogbo àwọn tó kù ọlọ́run ò sì yíyún fún wa. ẹni tó ń tẹ̀lé ànábì tó yọ tẹ̀lé tí bàbá ọgbà tí ọgbà àbí tí àgbà tí bàbá ọgbà àbí tí òun gbà tíyàwó ọgbà àbí tó gbà tọmọ ọgbà gbogbo ilé àwòbákiri ló tẹ̀lé ànábì. òfin má ya rẹ̀ òfin má kíni òfin má bàbá rẹ̀ wọ́n yìí sọ méje o ọdún méjì péré là nẹ́bi sàgbà nẹ́bi sàgbà Abubakar ìyẹn nípa àwọn ìyá àti bàbá tá a wí wọ́n lè bí ànẹ́bi lọ́mọ sọlọ́lá <laughs> sọlọ́ síbẹ̀ náà wọ́n tẹ̀lé ànẹ́bi pẹ̀lú ọmọ wọn inú ọlá tó lọ ń da Abubakar mọ́ àwọn kọ̀tàkọ̀tà wa ní ilé tí ò sí kèfèrí tí ò sí mọ̀nàfìkì mẹ́sì onílé Abubakar ṣèṣe tẹ̀lé ànábì àwọn ọmọ rẹ̀ tẹ̀lé ànábì àwọn òbí rẹ̀ tẹ̀lé ànábì àwọn ìyàwó rẹ̀ tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam torí náà bábu bákìrì ti bó ti rí nù ọlọmọsá àtàlẹkùn yọnu rẹ̀ fún ọ àti gbogbo àwọn ọ̀gá wa gbogbo àwọn sọhábì ànábì lọgá wa o àyíyàn kan pọ̀ sí o Abubakar àti Umaru Uthmanu Aliyu Abdulrahman Talha Zubair gbogbo àwọn àmì lọ́lọ́run lànàbí jẹ́rìí pé látàyé pé ọmọ àlùjànnà lẹ́yìn ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ fún gbogbo ẹni ọwá lẹ́yìn wọn a máa bẹ lọ́nkọ́ ọlọ́run ó jẹ́ àwọn àlùjànnà àmọ́ pé wọ́n jẹ́rìí ànábì jẹ́rìí pé ọmọ àlìjánná làwọn kan nínú àwọn sọ̀hábà iná àlàjẹ́ lé ọmọ sàtàlékùn lónà rẹ̀ fún wọn o. Eh, torí náà eh, láti gbàdégbà báyìí káwa náà máa ṣe ń dáàbò tí àmọ́mọ́ máa lè kí a máa rárá wa létí mánìhùnmọ́ sọ̀hábà àwọn wo ní ń jẹ́ kínní ń jẹ́ sọ̀hábà ànágbé ẹ̀dá kan ẹ̀já máa ẹ̀já ti kọ́ àwọn ọmọ wa èyí ò ní ìsìláàmù gidi ó fi wà lára àyàn ọlọmọsà ti rán fún wa tọ́. Abubakar ló já mọ̀ pé ta'asar ta'afuran shadida pé níjọ́ tá nẹ́bí ń kìlọ̀ ẹ má jẹ́ irọ́ ẹ má jẹ́ irọ́ yìí fún wa akọ́nukọ́dà àárí lára nẹ́bí pé ọkà nẹ́bí la pé áá ni ó sì máa jẹ́ irọ́ njẹ́ òṣojú rẹ bóòlù Abubakar ajú rẹ oníkàánà mọ̀tàkì án fàjálà ànábì fi ọ̀rọ̀ gbọkú tẹ́lẹ̀ ńgbà wàá fẹ́ kìlọ̀ ẹ má jẹ ìrọ fún wa ọwọ àtẹkẹni ọwọ àjòkó dáadáa ẹ mà pé ọ̀rọ̀ ńlá mo fẹ́ sọ o muhabbiran lahum kò sí ní tá ànábì torí ẹsẹ yóò ń ju pé ń kìlọ̀ fún wa ni o hatta ashfaqu alayhi sallallahu alayhi wa sallama wa radiya anhum ajma'in títí ànábì ń wí repeatedly ẹ má jẹ́ rírọ́ ẹ̀rí rọ́ ẹ̀ṣẹ̀ ńláńlá ni Abubakar ní títí tá a ṣojú ọ̀pẹ a ìka nàbí ó ṣe dákẹ́ ó ti tó báyìí náà lẹ́ni tí ń sàánú ànábì sallallahu alayhi wa sallam wa radiyallahu anhum ajma'in lọ́mọ́sá gbogbo àwọn sọ̀hábẹ́ o al-fawaid àwọn àǹfààní tí arímúni o al-ula التقليب في تحريم شهادة الزور ما جل يرى حرام نيو يواسى حرام تفويو حرام تلنيو وبنتين جل يرى قال جاون بيو ولو فيو الثانية الاكجي أنها من أعظم الذنوب لما فيها من الكذب wà ìbọn àti huquq al-muslimin ẹ̀rí ẹ̀rí irọ́ jíjẹ́ yìí nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni nítorí aburú ńláńlá méjì tó kójọ sínú ìlàbúrò alákọ̀ọ́kọ́ irọ́ ni olúwo sì fẹ́ kọ́ parọ́ aburú ẹlẹ́ẹ̀kejì òun ni pé yọ́ọ́ máa ra ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ní àrè olúwo sì fẹ́ yọ̀ náà tọ́ ìgbà mọ́sálà wá kò gbogbo yánlá lẹ́sẹ̀ àti kékeré rẹ̀ èyí tá a gbọ́ yìí náà ẹ dákun gbogbo àwọn tá a bá mọ̀ tó sì wà nínú àṣìṣe ńlá yìí ẹ jẹ́ àwí fún wọn pé kò fúyẹ́ o ẹlòmíì ọ̀mọ́ sí nǹkan kan o mo kàn fi sọ̀pọ́ọ̀tì ọ̀rẹ́ mi náà ni o nǹkan ẹgbẹ́jú ó ti ọ̀rẹ́ mi ni o ọgbọ́n ṣẹ́jú sí mi pé kí n pé mo wà ń bẹ̀ mo ní mo wà ń bẹ̀ à ẹ̀ṣẹ̀ ńláńlá ni o lọ́mọ tá sàmìnà wa o وصل اللهم على نبينا محمد وآله وصحبه أجمعين